عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفرق خطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت كيف ولو وبعلا نجلو a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́wa olùṣìfẹ́wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọ́ bá nábi ní àtàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ lọ́wọ́n bá kó sànú àwa náà tọ́lọ́wọ́n òbí wa àwọn àfáwà àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ ولا قرآن الكريم ولا لا إله إلا الله كلا تافي سيدان لكو يعني ما مجلس إسحال جوني من رياض الصالحين شافاوى بكرية نواوي ولو قبع الصافة لسنري لا قرآن الكريم ولا لا إلا الله باب لوا باب تنزعون àwọn ojú ọ̀nà ṣe rí àdìsí wá ń tẹ́ tí mo láti bẹ̀rẹ̀ ní alẹ́ inṣàlá fẹ́ pé àlàáàdì wa ìṣòròn عن أبي منذر أبي جاي بن كعب رضي الله عنه قال انظر سيدنا بابا منذر جاي ما كعب رضي الله عنه gbogbo wa la máa ọ̀bẹ́ ìgbìnà káàbì nínú àwọn àfáàgbà nínú àwọn àṣàbí àmì Muhammad sallallahu alaihi wasallam mọ́lábìlẹ̀ حديث 137 على عادي وعشرون بسجوان بابوي عن أبي منذر أبي بن كعب رضي الله عنه ثم أبا منذر أبي وما كعب بايك كان رجل لا أعلم رجلا على المسجد منه من المسجد منه oni arákùnrin kan mi ò rí arákùnrin kankan sílé rẹ̀ jìnà sí máa sí كان لا يخطئه الصلاة هذه الميسي هو ìrìn ẹ̀dí ilé rẹ̀ jìnà tó lè rẹ̀ bẹ́ẹ̀ ni látọ̀wọ̀ sí òṣàlá kò sí límìtì inú akan fọ̀kílẹ̀lá o àwọn fọ̀kótùláwò ọdún bá sọ́láì fún àbíyèmí gẹ́gẹ́ sọ́láì fún ipé àwòṣẹ̀rẹ́ta ìmáàràn karkabu o ìfìlzalmáà àwọn ramdá wọ́n ní ọ̀bádẹ̀ra kẹ́kẹ́ ọmọ agùn nóòrùn gangan àbí nígbà kòkòkòkòkùn àbí nóòrùn ọ̀kára máa ẹ̀sùrù ní àn ṣamanzúlé èsì ìtàjánibù nọ́dì ní kò dùmá mi kí lèmi wà lábì máa fi ìjẹ́ nǹkan àdùnú mi kí lèmi wà lábì bí mo fẹ́ ó máa kọ gbogbo gbèsè kankan máa gbé máa sí ó máa kọ́ la máa zùn ní ọ̀rọ̀ tó ìrìn àràjá bí ilẹ̀ ààlè àti ìgbésẹ̀ kankan tó máa gbé lọ sílé padà ó máa gbà sí àwọn ẹbí mi ìkàlà rasulullah sallallahu alaihi wa sallam nígbà tó ń sọ̀rọ̀ yàrá bí gọ́ọ̀rọ̀ ọba pé kàjúmọ́ allah wọlé kazari ka kúlò ní gbogbo tó wúyẹ̀ ọlọ́run ti kójọ fún wọn ọlọ́run ti kójọ fún wọn òfin riwáyà ti inú ẹgbàá mi ní alága máa ń fi ṣèkà gbogbo tó jẹ́rán yẹn ọlọ́run kọ́ fún yẹn ìmúdá irb lẹ́bi asọ́ábẹ́ ọ̀hárùn ṣẹ̀yìn náà ni lẹ́tìkúná number one thirty eight ṣíjẹ́ sáré wa ìṣirún ṣíjẹ́ twenty one twenty two nínú báàbù yìí عن أبي محمد عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما قال بابا محمد عبد الله ما عمرو ما عاص انظر ثم قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قال أربعون خفة آلاء منيحة عنزل ما من عام يعمل لخصلة منها جاء ثوابها تصديق موضوعها موعودها إلا دخل الله بها الجنة رواه البخاري منيعة الآن يؤتيه إياها ليأكل منها ثم يردع إليه الله أكبر ثم قال سيدنا عبد الله بن عمرو بن عاص رضي الله عنه ونيج الشيطان صلى الله عليه وسلم وني أربعة أربعة خمسة بشاري بفوت في قوة àlá òun náà ìjọba níbẹ̀ náà ni mà ní àti àzẹ̀ náà ni kí ni a fún ẹ̀lẹ́ra kó máa fún àkúmí ẹ̀ mo lọ lẹ́ra àwọn afẹ́rẹ́ kó máa fún nínú rẹ̀ kó máa fún nínú rẹ̀ wọ́n ni máa mi ní àmì يعمل بخصد منها كفي الكانة كما شكا إنه ما شرهي جاء ثوابها إجا كتي أسناره تذكر الموضوع هذا لكم قاعدين نظفون إلا دخل الله بأجلنا كما بس جمع الجنة جمع الجنة ولكم موظف الجنة رواه بخاري أي منيحة أي ليوتي يا فيها فيها لما ليأكلوا ربنا كل ما جاء وراره ميك ثم يردها إليه يبدأ قطعة بلافون 169 الثالث وعشرون نمبر 3 نبابه عن عادي بن عاتم رضي الله عنه قال ثم عادي وما عاتم رضي الله عنه سبحانه النبي صلى الله عليه وسلم يقول اتقوا النار ولو بشق ثمرة افايانا ابو الله في ادادي دبلون وتركوا ما سنكم بيانا ولو ما زال بيانا نوبا متفق عليه إمام بخاري أسنق بارتوا في رواية لهما إن أقبوات إمام بخاري أسنقنا قال قال رسول الله عنه سيدنا نبيه عمر بن عاص ناني قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد أسرق أنه إلا سيكلمه الله ليس بينه بينه tarjuman àyàfi kọ́ ọba béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́ọ̀bá bá sọ̀rọ̀ láì sí agbóhùnfọ́ láàrin ọlọ́ọ̀bá ìfẹ́jì máa túmọ̀rọ̀ fún wa fẹ̀yẹ́ lọ́rọ̀ àìmọ́nà mìíràn yóò àwọ̀ kọ́ọ̀tún ẹ̀ fẹ̀láyẹ́ra ilẹ̀ máa kọ́dama ọkùnmá kọ́dama kọ̀wárí gbogbo tó tẹ̀síwájú níṣẹ́ ẹ̀ lọ fẹ̀yẹ́ lọ́rọ̀ ilẹ̀ asìmáàmà mìíràn فلا يرى إلا ما قبل ما يعدك سجدة بدون تجمعه وينظر بين يديه إلى وجهه فلا يرى إلا النار فقاء وجهه إلى يقول لجوك هنا النار هي كان ولو بالشك ثمرة أو يقول لجد ابنه نفس الكعراء أن لم يجد يكتب أن يجد ابنه بكلمة الطيبة فما صلى الله عليه وسلم رمضان صلى الله عليه وسلم Naam. lọ́jọ́ mi àrẹ̀ síra máa ọlọ́wọ́ báyàn sọ̀rọ̀ tí a wá gbogbo bẹ́yà sí ayọ́ àti pé iṣẹ́ tó kù síwájú ló ń bá látọ̀ níṣẹ́ rí bá wa káàsì eré òkú tó síwájú ní iṣẹ́ bí ní ó bà mí ó 140 الرابع وعشرون يتدفون بابه عن أنس رضي الله عنه وفن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرضى عن العبد أن يأكل عقلة فيعمده عليها أو يشرب شربة فيحمده يحمده عليها رواه مسلم الله أكبر وفن أنس رضي الله عنه <coughs> قال في إن الله لجل ونوبة لا يرضى من العبد والله ولو يدسي أروكا أروني أن يأكل عقلا واجب يعرف يرولي فيحمده وأدخل له وقال مجد الحمد لله الذي أصابني هذا ارزقنيه من كل حول مني ولا قوة أو يشرب شربا abó mu nǹkan mú náà ni ọ̀yà mọ́dá hu aléyà tó lè gbé lọ́lọ́ọ̀bá mọ́dá yẹnu sí ń pàákó gbé lọ́lọ́ọ̀bá rọwá o muslim al'akarata ayyukafi amza wọ́n yẹ kadu wá sí ní àwọ̀ aṣíyàtọ̀ ló jẹ́ àárọ̀ tó jẹ ìrọ̀lẹ́ bíkọ̀ tàbí dínà kí ni ẹ̀tọ́ bí 151 alakamis wa ishirun nima 55 عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أمر سيدنا أبي موسى رضي الله عنه على كل مسلم سلكة يكون مسلم يقوم على ستارا ورأي أن مسلم مسلمين ستارا قال أرأيت إن لم أجد يجد عند بعض النبي ستارا قال فليعمل بيديه فينصعب نفسه أو يتلبس kó sì kọ́lọ́ fi sí ọwọ́ rẹ̀ kó lè fọwọ́ ìṣẹ́ pé kọ́ fi tàǹfààní fún ààrẹ àbíkún ní tààrà kára ara ìjà in lam accept iye sátì tí kọ́lé sí yẹn náà kọ́ dùn za hajjabi malahouf sáyé pé kọ́nà ẹni ara ya'mul ma'rufi wa yanha 'anil munkar أو خير بكما طهلا دا بكما سيئوري قال رأيت إن لم يفعل قلت بسك قال يمسك عن الشر فإن آسفك قل على جنبي أبرو وصبرما إليه من أي مطبع بنا بنا سلكا إمام بخارة مسلم بحديث لنا واحد دين تاري باب نمبر 13 باب تاري باب نمبر خوتين باب اكتسار في العبادة باب كلمة سلم وثمات نبي يعني كلمة مامون كلمة مامون كلمة كلمة سلم وثمات نبي إبادة قال تعالى قال الله تعالى فقي طوحا ما أنزلنا عليك القرآن التشقى هو محمد صلى الله عليه وسلم آه، في القرآن قال كل كاسر ليش قال تعالى يريد الله بكم يسر لا يريد بكم عسر الله bá في fẹ́ الله في النيرة أنا ìfẹ́ رضي الله àìsàn عنها أن النبي صلى الله عليه وسلم دخل عليها وعند امرأة قال من عالي قالوا مواصيل عائشة رضي الله عنها قلنا نبي ولي ولي وابو قال له جنا قال من عالي أن تحبه ابن ولدي قالت عالي فلانة تذكر من صلاتها قال نبي لا يتحجر لما كان يهي كما سهم قاموا لك ما كنوا ما قال ما نبي أعلى آه، آه. alaykum bima tasifun ìjọba ìsinmi ẹ máa fi bí kí ṣe ti pọ̀ ju alaykum bima tasifun wallahi la yamillu Allahu hatta tamillu wallahi ọ̀rọ̀ kò ní rí ọlọ́run ní ọ̀rẹ́ wallahi kò ní rí ọlọ́run ní ọ̀rẹ́ ọ̀kára yuhibbu ad-din وقال احب الدين وقال احب الدين اليه الجواب ده بيبقى المنافق ما با وما عليه صاحبه ọ̀nà ní kí èèyàn máa ń ṣe ní gbogbo ìgbà kí èèyàn ṣe ní gbogbo ìgbà pé kí èèyàn lọ́dún sí kó máa ṣe ní gbogbo ìgbà yẹn àwọn kò sí mẹ́jọ lónìí kò sí mẹ́jọ máa ń kọ́ ẹ lọ́rùn ọ̀nì fẹ̀sì máa bèrè náà yóò ayé wò dọ́jọ́ káà sí lélẹ́yìn láàrin oṣù tí a fi yẹn kọ́ fún yàn ọmọ ẹ̀rọ láàmì lùlọ ayé láyé pa wàbù àná ọ̀dáwọn ọba ويعاملكم معاملة المال حتى تملوا كنية كنية يبقى انسدادا تفره وتتركوا تدعى في جهله فينبغي لكم أن تأخذوا ما تتيكون الدوام عليه ليدوموا ثوابوا لكم وفضلوا عليكم كما سيما با كما يوكا كما سيما kí lẹ́dá iná lè ما bẹ̀rẹ̀ láti gbogbo àtọ́lá gbígbẹ̀ fún وعن انس رضي الله عنه قال جارت ثلاثة راحة الى بيوت من ازواج النبي صلى الله عليه وسلم اما اقول متى خوابا اما يوى النبي محمد صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي ومن المزيد عبادة فقال احدهم ọ̀kanú wọn wọ́n gbọ́tán wà lọ́wọ́ pé mhmm, wọ́n àfọ́n sára ma ọkùnbírò wọ́n wọ́n fọ́ níròyìn àná ń tààlù ha ìtúrẹ́ náà ti gbà lẹ́gbẹ̀ẹ́ sára bí jẹ́ ìtẹ́ ìtẹ́ gàdá ìtúrẹ́ náà rẹ̀ ó ní wàkọ́ọ̀lù wàkọ́ọ̀lù àìnà nánú mi na nàbí ìsọ́gbà àti láàrin ọmọ tààfà tó rà nàbí ìpàdé rẹ̀ pọ̀ ní pé ọlọ́run kiri forí jì tó sì pọ̀ náà ẹ̀sẹ̀ rẹ̀ àti kí ó wà lẹ́yìn kára àádùn kára àádùn ọ̀kan máa pé àmà àná ìtẹ́lẹ̀ mi ò ọ̀sọ́lì lẹ́la abàdà gbogbo orúmọ̀ ìyẹn náà fi láíláí ra'áfẹ́ àmà àsómù náà tí اعتذر النساء فلا اتزوج ابدا ما قدرتي نساء ولا اله فيها ولا اله فجاء رسول الله صلى الله عليه وسلم اليه فقال حلو علي ابا هرقي انتم الذين قلتم كذا وكذا اين باي باي باي اما والله تابعوا اقربوا اني لاخشاكم لله واتقاكم له wàláyé mo bèrè ọlọ́ba jù lọ mo ti káyọ̀ ọlọ́ba jù lọ kó tó tó ń dáyà fàlẹ́bì náà mo ti mo bèrè ọlọ́ba jù lọ mo ti káyọ̀ ọlọ́ba jù lọ kàkín ni àsùnmù after mímí máa gbáwẹ̀ mo ti máa sínú wọ́n sọ́lé wọ́n arkọ̀d ọmọ yẹn láti là mo ti máa sùn ọ̀sọ̀lọ́dẹ̀ nìta mo máa fẹ́ àwọ̀ èmi mo súnmọ́ yàwó mi من رغب عن سنتي فقل في سنة القرن وفاء فليس مني ilé tí ọmọ ẹlẹ́yìn mi nọmba 144 àbí ẹni masoud rẹ̀ yọ ẹ́ ah, àwọn ọkùnrin no ráhàtì ní níbi àwọn ará tó ń kọ́ mẹ́ta àmọ́ wọn bí kan عن ابن مسعود رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قال حلق المتناع يعون خلع ثلاثا àtẹ́jì sọ pé wọ́n ti halaka àwọn tí wọ́n mọ́ mú nǹkan lè kankankan wọ́n ti halaka àwọn fẹ́rẹ̀ mẹ́ta àwọn tí wọ́n mọ́ mú ẹ̀sìn lè ní mọ́tò ní nǹkan lè kankankan halaka halaka ó ti parun hala a salafan rawa o muslim ó yàn gbé almutana ti ọ̀nà almutaammiqun ṣẹ̀dùdúnà fi halaka 155 عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم إن الدين يسر السنين يرون فا إلى جوة يرون من يشاد الدين إلا غلبه يعني كلمات اللي أكتبوا عيارك wọ́n ti múlẹ̀ jù yóò bù háyà rẹ̀ yóò bẹ̀rọ ọ̀sídìdì ẹ̀dúrédé ọ̀kárìbù ẹ̀mọ̀ smọ́lọ̀ọ̀bà wà ábṣírù ẹ̀dẹ̀mọ̀ fọ́nà nínú nínú inú bí kánú wí wọ̀rọ̀ àwà ẹ̀dẹ̀mọ̀ wọ́n lọ lọ́wọ́ba lówùrọ̀ àti nírọ̀lẹ́ ọ̀ṣẹ́ ìmìnà dìbìlà dìbìjà àti kẹ̀kẹ́ في رواية الله نبامي تصدقوا أدري لي وقارب وما اسمه نبا وقدوا أما جيلو بشعري وروح أما داربرات بشعري وشيء من الجلجة لما دولي نورو قصد قصد تبلغوا step by step أدري جلو أدري step by step أدري جلو قول الدين هو مرفوع هو ما لم sọ́mà fà ìlú wọ́n dágbà tọ́jọ́ jẹ́ ẹ̀sìn rọwa mansuba wọ́n pẹ̀lú àwọn gbọ́ mansuba rọwa lantushadu dina ahadun mú fáìlì ramẹ́ ẹnìkan ní mọ́sí ilé kọlu ìlú agalabahu ay galaba dín ọjọ́ zazalika náà ni pé yọ́kọlẹ̀ àti dé yọ́kọlẹ̀ كل dé kùnlẹ́gbà àti dé على mùsàánù ala nípa tó ń ti ti tó rẹ̀ nípa àwọn ojú ọ̀nà tó pọ̀ ní ìgbà wa láàárọ̀ ayẹ̀ awọ́lù náà ọ̀nà ni àsìkò bẹ̀rẹ̀ ọjọ́ ọ̀sán ọ̀rọ̀ àkàrù náà ọ̀nà ni lọ́sàn dírọ̀lẹ́ ọ̀dọ́lọ́já àkàrù lẹ́yìn ọ̀nà ni parí òru wàhálà ọ̀nà ni pé ìfọ̀rọ̀wérọ̀ àbí àpèjúwe wọ́n máa náà ò ìtàínú alátọ́wàtí láyé àdúgbòjọ́lá bí àmàrí ti wọ́pì mẹ́ṣàtìkùn ẹ máa wánà lọ́wọ́ lọ́wọ́ bá nípa iṣẹ́ rí ní àkùsọ́ra yín báyá sí ìfọ̀ráàrí olóbikùn da àìsù ẹ̀sàlùgbàgbóra ìbáadà pẹ̀lú bàtí dàmú bàtí lọ́kàn bẹ́ẹ̀ pẹ̀lú ìgbẹ́nàjẹ́ ìṣe inú yín máa dùn sí ta amóhùn tẹ́kọ̀ọ́ máa tẹ́ lọ́rùn تبلغون مقصودكم مقصودك بهذه بيتين لقلوب قلوبا كما أن السفر أن المسافر يجب أن تنسيهم يجوب رحاتي كل شيء يسير كان له في أوقات سود موافقة أمد تسكوله يتموه يتموه له ويستريح وهو ودابته في غيرها بيقول هذا بيتوا يقول سمي أهم قالوا أنت أقوله مو سمي يسر مكسورة بجير التعب يجب الدين له لا يسكوشي وعلى لا يقرأ والله أعلم لما فتسيس أنا أنس رضي الله عنه قال بقى نبي مسجد فإذا حبل ممدود بين ساريتين ساريتين قال النبي سلام وما في يكام وعليكم الله سبحانه وتعالى àwọn ilé ìmáàsí ọ̀sọ̀kùn yẹn kárama ààbà ọkùn wọlé lẹ́yìn kára ààbà ablu zainab wọ́n ni ọkùn zainab nù ìzá fẹ́kàrátù ìfàálùkù bí bá ń kírun lọ zainab yìí bá ń kírun lọ yóò àti ààrẹ wọ́n lóòkùn yẹn tí wọ́n bẹ́ ṣubú lórí òun bí wọ́n bẹ́ ṣubú ọkùn yẹn máa fà padà sí ó ń tún ọkùnrin òun ní ẹni ìtàjọ̀lá olóòní àà olóò ẹtí ó kùnyẹ̀ kò ìsọ́lẹ̀ àádókùn mẹ́sàtàwò ó máa kírù ìgbà ìbáyà ní ó lè rẹ̀ yẹ́ fa'ida fatara tó bá jọ ara yìí wọ́n yẹ kọ́ ẹ̀yàjókò ìfọ́kọ́ ara yìí imam buhari àti musulun bá ti fi wa 147 an aisha radiyallahu anha أن الرسول صلى الله عليه وسلم إذا أنس أحدكم وهو يصلي أنا كان ما تنتج بما كانوا فليرقد قياسه حتى يذهب عن النوم ثم يفي لا إن عانكم إذا صلى وهو ناعس إما أنك الله ترمان قد من تقوي يدري لا يدري لعله يذهب يستغفر أو يسب نفسه kò ní ma bóyá ń tọrọ àdúrà mi o ń tọrọ àfọ́nìyà mi ń búra rẹ̀ ni àmì ṣe tẹ̀fọ́ra rẹ̀ ni mo ní mà kí ní kankan ní ọmọ wí lórí ìrìn rẹ̀ lọ́jọ́ àárẹ̀ ọ́ bí a sì ní ó di yé 148 عن أبي عبد الله جابر بن سبرة رضي الله عنهما قال أصلي مع النبي صلى الله عليه وسلم صلاته قصدا او قصدا رواء مسلم وهذا عبد الله ما جابر وما سمرة رضي الله عنه كنت أصلي مع النبي مما كنت صلى وسلم وأنا صلوات العوام ضبط وصلاة ما كان ولا قصدا نوع بلا مباني أودي قصدا ونوع تمثلني وخذ أخذ أخذ علينا نوع مسلم قال قول قصدا اي بين الطول والقصر في وجوه كده يكون وجوه طيب. صلى الله على النبي الكريم وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته السلام عليكم alaikum salam bila. takun wọn ní ìbéèrè wọn ní orúkọ amalam eh, mashood ibn rafi wọ́n ní kí ọlọ́run bá wa dáàbò rẹ̀ bò yín bá wa tọ́ ìtọ́nà ìgbà àṣàlékún ìmọ̀ yín nínú àánú rẹ̀. Eh, ìbéèrè wọn ni pé ọkùnrin mùsùlùmí tó fún ọmọ obìnrin kristian lóyún hmm. tó wá bímọ yìí ọmọbìnrin wa ṣaláìsí àwọn wò pé ọmọ inú rẹ̀ pé mùsùlùmí ni so bó ni wọ́n ti ṣe òkú obìnrin christian báyìí. ìbéèrè ojú máa bẹ̀rẹ̀ títẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ títẹ́ pé wọ́n báyìí pé mùsùlùmí ni ọmọ àánú ẹ̀wọ̀n wọ́n kọ́ ní obìnrin sí kíbla yìí pé ọmọ yẹn dojúkọ ikùn yẹ̀ yìí. ìdáhùn máa fún náà nìyẹn o wọ́n kọ́ obìnrin sí kíbla yìí torí pé ọmọ ẹni lójúkọ ọkùnrin ẹ̀ ni ṣùgbọ́n ara tó lè gbé gbàgbé àjùkọ ojú ọmọ ẹ̀ sí england aláàkọ́ ọmọ yẹn tó tún ọkùnrin yẹn ni gbẹ́gbẹ́dẹ́ pé ọmọbìnrin ọmọkùnrin mùsùlùmí ló fún ní ìṣòro ìlò pé mùsùlùmí ara ò gbogbo ọmọ tó bá lóyún ẹ̀ dẹ́gbẹ̀ẹ́ náà mùsùlùmí ni gbogbo àlébì tó gbogbo níwájú tó ti ìsìlámù ẹ ti pé mùsùlùmí akọlóyìn mùsùlùmí abúlé òsì ìdílé ló ṣe ọ̀pọ̀lọpọ̀ fún ìlọ́rọ̀ ọlọ́ọ̀bà ó di ọ̀pọ̀lọpọ̀ fún ìlọ́rọ̀ ọlọ́ọ̀bà lẹ́yìn náà ọmọ yẹn ìtumọ̀ rẹ̀ ọmọ ìdílé ló kọ wọn anabi muhammad sallam ó ní alàárẹ̀ wọ́n lọ́dún firash ọkọ̀ tó ìwà bí lọ́nà àdìná obìnrin ló lọ́mọ ẹ̀ sí pé ẹgbẹ́ mú ìdílé rẹ̀ lóde ó di wa wallahu ta'ala alam kí a máa kẹfìrí ọ̀nà mọ̀lọ́gbà ní gbúlọ́tẹ́ mùsùlùmí lọ́mọ yìí ṣẹ́gbẹ́ christian sílé ìṣẹ́gbẹ́ gbà láì kàfẹ́ títà bí láàrin ọmọ yẹn pé wọ́n bì sí ìpláàmù ọmọ yẹn lára abẹ́rẹ́ òkú lóyún ni ọmọ yẹn súnmọ́ rẹ̀ ẹgbẹ́ fẹ́ christian sílé ní ìgbà yẹn ni wọ́n àtọ́ àti ẹgbẹ́ wọ́n dọ̀yìn ọkùnrin obìnrin yẹn jọ kíkúlà ọmọ yẹn dáàmọ́ òun olùyíkọ ìyẹn ni ó di wà ìjọba ẹgbẹ́ ọba yẹn tuma arákùnrin wàláwù tí a lára náà àgbọ̀rọ̀ àpúrúbẹ̀ láíláí tó máa rẹ̀ ní láti àpúrúbẹ̀ àti pọ́ sínú sáàpù wọn ó di ìwà náà wà á lókùn ẹ́ wọ́n ti ní àárọ̀ òní náà náà ẹ̀yẹ wọ́n fíkì dákú ní ìlú ìbéèrè tí wọ́n bí lánàá mọ́ tí ẹ bí ẹ báyìí mọ́sùn wọ́n kọjú bí kàkún lálẹ́ àná bí kàkún lálẹ́ pé ẹni tó pé ó mọ̀ pé kò kí ìṣáì ó wá ní ìṣáì ìjọ kejì àníbọ̀ ti bèrè káàkiri náà kàkún lù ó yẹ kọ́ ni mo sọ ìgbà fọyín ní ti pé ìmọ̀ sọ pé bí kàkún yálẹ́ àná ọ̀fẹ́ súnmọ́wọ̀n alìgbà Muhammad sallam oúnjẹ ẹni tí ọba rántí kírùn ó ti rántí báyìí kọ kírùn àsìkò ẹ̀ náà bí ó kírùn ẹ̀ àwọn afáàmì ní nítorí tẹ̀síìd nítorí tẹ̀síìd yóò wá kí muslim yẹn yóò kí iṣá yẹn tó wá kí àsùbá ó di yé wa wallahu ta'ala